وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله الزكاة أوليف قلوجة من أوليف الإسلام مرام إليس أولو ألدى تفران نبو محمد صلى الله عليه وآله وسلم eléyìí tọ́jú àìpé ẹ̀kan iná ní máa jẹ́ ọ̀ràn àyàn lọ́dún àyàfi sẹ́yìn bá jẹ́ àgbẹ̀ tó ṣe pé gbogbo ọgbà tó bá ti kéré oko iná ní zakat jẹ́ ọ̀ràn àyàn lórí ẹ̀ pẹ̀lú májàmú kọjá pé nǹkan tó kó lérí oko yun ọ̀pọ̀ ó tó di wọn téèyàn ní ní àǹfààní oko téèyàn fi yọ zakat tó ń ti pé kìí ṣe gbogbo nǹkan tí àgbẹ̀ bá gbìn. iná la máa yọ zakato nínú rẹ̀ tààrà nítorí pé èèyàn lè gbin so èèyàn lè gbin èèyàn lè gbin àwọn oúnjẹ gbogbo gbogbo eléyìí wọn kì í yọ zakato nínú oúnjẹ wọ́rọ́ eléyìí tó ṣe pa wọn ní módò gẹ́gẹ́ bí ìrẹsì àgbàdo ọkà bàbà ẹ̀wà irú àwọn wọ̀nyí òun náà máa yọ zakato nínú olú wa. ó ṣe zakati ní ọ̀ràn yẹn nítorí kó lè bá a máa fi fọ́ dúkìá àtàwọn ẹni tí wọ́n ní kó lè bá a máa fi fọ́ wọn má wọ́n lè bá a kúrò lẹ́ni tó ṣe pé ń hùwà tí ọ̀dá ìwà burúkú ìwà ahun wọ́n lè bá a bọ́ sí ipò ẹni tí ń hùwà ọlọ́lá ìwà alápọ̀nlé ìwà akálawọ́ ẹ̀zẹ̀kẹ́ kì í máa jẹ́ kówó dínkù sábàbí ńlá ni nínú sábàbí eléyìí máa jẹ́ kó wọ́pọ̀ sí nínú hadith anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ni máa na kóso maalun lẹ́n sadaqa zakatu kò pé kó wọ́n dínkù nítorí ti eléyìí ni ló fi jẹ́ ike nínú òfin ẹ̀sìn islam ìjọba ẹ̀sìn islam òun ló máa ń gbé àwọn èèyàn dìde wọ́n ń pè wọ́n ní asọ́à àwọn ẹni tó ṣe ike iṣẹ́ tí wọ́n ní kó lọ́ọ́ máa gba zakatu wa lọ́dọ̀ àwọn olówó wọ́n máa kó wá fún ìjọba ìjọba òní ò wá pín àwọn owó yìí sí ọ̀nà mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ fáwọn ọ̀nà oríṣi mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ eléṣolú ẹlẹ́dàá wa tóní ká máa ná zakati sí. sábà wá ń gbé ibi tó ṣe é gbé wọn kì í lo òfin ṣẹ̀ríyà níbẹ̀ a ò gbọ́dọ̀ fi ṣèkẹ́wọ́ láti sọ é èmi ò ní zakati kankan yọ gẹ́gẹ́ bó ti ṣẹ̀fi ṣe ìkẹ́wọ́ náà ìfẹ́bi tó ń gbé kìí ṣẹ̀bi dáńtí lòfin ṣẹ̀ríà kọ́ wá ti torí rẹ̀ kọ́ pasọ̀ láti ṣe tẹ́fọ́ mọ́tútù sọ láti rẹ̀ lójoojúmọ́ gẹ́gẹ́ bó ti ṣe já ipẹ́ ọ̀ràn yẹn lásán gan kọ́lọ̀ mọ́tútù atọ́rí ọ ikọ̀ tó ṣe náfìlà gan pẹ̀lú àwọn ọ̀ràn yẹn tó ṣe ọ̀kárì nítorí agidi ní tó ṣe bẹ́ẹ̀ náà ni az-zakat ọ̀gbọ́dọ̀ pàtì pàápàá jùlọ ẹ rí i pé àwa mélòó nínú sọlá ti jọra yàn lórí wa lẹ́gbẹ̀ẹ́ àwọn mélòó òní zakati jọra yàn lórí wa gbogbo wa pátákáfà ìní ọ̀sọ̀rẹ́ ìlọ́jọ́ra yàn lórí wa ṣùgbọ́n àwọn ẹni tó ní tí wọ́n ní tó ń déyàn á ní déyàn fi yọ zakati nìkan àwọn ni azẹkẹ́ ìlọ́jọ́ra yàn lórí wa ó wá rí i pé olú ẹlẹ́dàá wa sọ lẹ́tà. wọ́n ní kí wọ́n ní lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ èèyàn tí ò ní wọ́n ní kí n tó ní kọjá tó kó tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn tó ní títí wọn tó ọjọ́ tó tó tó nǹkan fún wọn ṣe wáyé pé kọ́ máa náwó rẹ̀ tó kan eléyìí tó lu ẹlẹ́dàá tó ṣe lọ́rùn ọ lórí ife kọ́ yọ nínú owó tó lu wa fún ọ kò sí tàbí ṣùgbọ́n kò lè ṣẹlẹ̀ nǹkan kan gbọ́dọ̀ jẹ́ ọ̀ràn yàn lórí ilé ọlórí náà ni eléyìí tó máa yọ fún àwọn ẹni tó lu wa máa yọ lé lórí. àzàkà dájúdájú ọmọ àyà ló jẹ́ o tí ọ̀sọ̀rẹ́ à tí a bá wo àwọn àyà á rí i pé nínú àwọn àyà púpọ̀ tí olúwa bá ti مخلصين له الدين حنفاء ويقيم الصلاة ويؤتوا الزكاة لا تسمع لهم يقول له أبا دارك الصلاة يا دارك الزكاة إلي تسمع فيك يقول لا يقول ستاني كان لا تيعوى الزكاة شقيقة الصلاة أما يا صلاة قلناني الزكاة وأيوه tó bá jẹ́ pé àwọn olówó wa àwọn ẹni tó lo ẹlẹ́dàá wa tó bùkún tó kó àrùsìkì sí lọ́dọ̀ tó fi ṣàdánwò fún wa gbogbo wọn bá yọ zakati owó wọn gẹ́gẹ́ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ohun tí ẹ̀sìn Islam tó lo ẹlẹ́dàá wa tó kojú sùn nípa pé ká yọ zakati láti òfin ẹ̀sìn Islam kò bá wá sí ìmúṣẹ wípé àtàkàrà zakati á gbé àwọn púpọ̀ míì náà lọ́wọ́ sókè àwọn náà dání tó ní lẹ́yìn ìgbà tó ti dání tí ò ní. á tàtàrà rẹ̀ á rẹ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó tún pọ́n tí ń sọ fún kòsíkòsí á rẹ̀ lẹ́kùn rẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó wà nínú nira ẹni tó wà nínú àìlera á tàtàrà rẹ̀ á mú àpò ńbẹ á gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí là á pẹ̀kẹ́ ọ̀pọ̀lọpọ̀. látàrí ipa ayọ zakat àní rí mùsùlùmí kan ìbá àjọkùnrin ìbá tí máa wá kiri ìbú àti òró òlú tí ó gbé gba bára tí máa fi ẹràn mi lọwọ ẹràn mi ẹràn mi lọ ẹmẹjẹkẹ bí ọpa mi tá a máa yọ zakat ọdájú àwọn mùsùlùmí wọn jẹ ẹ̀rí kí àwọn olówó wa òbúkátà kẹ́nìkan ẹ̀fẹ̀ lukoro létí wa nítorí wa ní kí wọ́n yọ fáwọn aláìní wa wọ́n kókó ń yọ ẹ̀ ń ṣe àwọn aláìní lọ́wọ́ àwọn aláìní ń sàǹfààní lára owó yìí ó dín ariwo kòsíkòsí ó dín kù láàrin wa nínú hadithi abdullahi bin abbas radiyallahu anhuma nígbà tí a nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam. tí wọ́n rán Mu'adh ibn Jabal tí wọ́n rán lọ sílẹ̀ Yemen anabi Muhammad sallallahu alayhi wa sallam ìgbésẹ̀ ẹlẹ́kẹta nínú sẹ́ eléyìí tí wọ́n fi rán sí àwọn ará Yemen tí wọ́n bá ti kọ́kọ́ ṣe tawhid wọ́n sì ń ṣe sọ̀rẹ́ anabi ní fa a'limhum anna Allah qad iftarada alayhim sadaqatan tu'khadhu min aghniyaihim. فترد على فقرائهم في يوم يا الله وتسي زكاة لنا يا لوري أما أبا lọ́dọ̀ àwọn olówó wa láti máa dá padà fún àwọn aláìní wa kí ló ṣe tó fi jẹ́ pé gbogbo eléyìí ni wọn náà kọ́ wọ gẹ́gẹ́ bíi mùsùlùmí pẹ̀lú gbogbo ẹni abádádúró tá a fọ̀rọ̀ wá lẹ́nu wò nínú àwọn mùsùlùmí wípé mélòó ló kọ́ ẹ̀sìn Islam ọdájú ike wọ́n dà mọ̀ ike márùn ni tábà wọn ni kí wọ́n sàlàyé rẹ̀ tábà ti dárúkọ shahadatu an la ilaha illallah wa anna muhammadu rasulillah wa iqamu salat wa ita'u zakat òní ike ká jẹ́rìí kò sí nǹkan kan tó tọ́ láti sìn lódodo yàtọ̀ sí allah àti pé anabi wa

tá a fi ṣe wà hù agbọ́pọ̀ lówó dúkìá lọ́jà ń tirẹ̀ rẹ̀ òṣòwò pàtàkì ní ọ́ owó pọ̀ lọ́wọ́ rẹ̀ ọrụ sẹ̀kẹ̀rẹ̀ níjẹ́ ò lọ yọ zakati rí kí ló ń dúró de rí ọmọ kábàámà lórí owó tó ní mú lọ síbi tó ń lórí rẹ̀ fínífíní kó tó di torí pé báwo la ti ṣe mà àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam náà ni ọláwọn amẹ̀kúnnù àwọn atálákà wọ́n ti wà lójánná tipẹ́tipẹ́ kó tó di ibi àwọn olówó àwọn náà wà ń bọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹni tó ọ̀rọ̀ nínú wa ebi wọn náà ti gbọ́ rí ike nìkan kúrò níwájú lọ́jọ́ Ọkaninu nínú nǹkan mẹ́rẹ̀ẹ̀rin oníwà wa an malihi na ayna iktasaba wa fima anfaqa wọ́n fi wá nípa owó wa níbo la gbà tá owó yìí jọ níbo la owó yìí sí nípa rẹ tọba di lọla gbẹ̀ndà ó ti má ìbéèrè ó kúkú pèsè ìdáhùn fún ìbéèrè tí di kò sí lórí ìdánwò tíjọ́ ìsàn àbẹ̀tẹ́lẹ̀ fẹ́nìkan sí tó lè jẹ́ kárọ́nà lọ lórí ìdánwò tìjọ́ gbẹ̀ndà kìyàmà owó rẹ tó tìjọ́ níbo lọ gbà tìjọ́ tó bá owó tó da ọkọ̀kọ̀ kú oríire ọ̀nà tó gbà tìjọ́ ọ̀nà tó da ni ó tún kú oríire èyí sálámù lùmọ́là òfìyàn sẹ́tò òṣògùn owó òsì ẹni tó pé nídìí èlé owó rìbá iná ọlọ́gbà tó fi jọ ní tẹ́tẹ́ ọtí kọ́ tó fi kówó jọ ilé aṣẹ́wó kan lọ dálẹ̀ tó fi kówó jọ èsì tó nígbàjẹ́ èsì yahoo yahoo gan pẹ̀lú orúkọ lọ sí tí owó jọ àmà tí ọkọ orí rẹ àwọn owó burúkú owó báṣubàṣu owó rádaràda abó òkùndé iná lọ́wọ́ rẹ owó tó ẹ pé obìnrin àtẹ́tọ́ gbọ́dọ̀ di fún ọní ni owó gbájúẹ̀ owó lè ọ̀nà lọ́dá ilé lọ́kọ́ olè lọ́jà tó fi kówó jọ ah! ọ̀rọ̀ rẹ sórí ẹrù tó bá ti jọ gbẹ́ndà pé àbá. gbọ́dọ̀ wá ná ìbéèrè ńlá gbọ́dọ̀ náwó rẹ sí ẹ̀ríkà pọ̀lọpọ̀. nínú àwọn tó lówó láyé bí ìnákúnà ni wọ́n máa náwó wa ìdí ìranù ìdí ìrẹ́gbẹ̀ ni wọ́n máa náwó wa sí gbogbo wúlò tó sáfà ni ó kúnlẹ̀ lọ́tọ̀ àti lọ́sí àtọ̀ọ́kàn rẹ̀ kò ní náwó ibi ibi máa náwó sí wọn kúkú ń pè ní bàbá olówó gbó láwọn lẹ ń sí yàn torí pé ló máa náwó lè bá ìyọnu ẹni máa nígbà tó bá yẹ pé owó tiẹ̀ náà lọ fi kọ́ ibi tó yẹ pé wọ́n ti máa tọ́sí ibi tí wọ́n ti máa mutí ibi tí wọ́n ti máa ṣàgbèrè ibi tí wọ́n ti máa ta tẹ́tẹ́ wọ́n lọ fún wọn lówó bẹ́ẹ̀ tó ń fi kọ́ gbogbo àwọn nǹkan yìí kalẹ̀ ọmọ kó kówó lọ sórí ta kó fún àwọn ọmọ sọ́ta ìgbà máa fọ́ gbòǹso ìwọ náà lọ́ọ́ máa náwó rẹ láti fi jẹ́ ipẹ́ ọmọ ti dàlúrú ó fi máa tarí àwọn èèyàn rú ó fi máa tarú kúndùn sílẹ̀ ọmọ táná sí ọ̀tẹ̀ nítorí kọ́tí ọmọ bá tá láàrin ìgboro láàrin ìlú ọ̀dà sí ike ńgbọ́n ti jọ rojọ́ fún ní ẹjọ́ ọba nínú lóde ọba tí ọ tọ́ba lọ́la tọ́jà tọwọ́ tó ní masha allah la quwwata illa billah ọ̀nà sára rẹ nínú ọwọ́ yìí ọ̀nà lórí ìyàwó ẹ nínú ọwọ́ yìí ọ̀nà lórí àwọn ọmọ rẹ nínú ọwọ́ yìí àwọn bàbá àtàwọn ìyá rẹ wọ́n ń gbádùn rẹ látàrí owó tó lù wá fún ọ àwọn mọ̀lẹ́bí ìyẹ́ kan àti ará rẹ̀ àwọn náà ń jàǹfààní owó rẹ oníkálukú wọn wọn ní gbọ́dọ̀ méjì fún òwì fún wọn lórí gbogbo dáadáa tó ń ṣe gbogbo sàmà tàdúrà fún ọ lọ okú oríire okú ọ padà kẹsẹ̀ já pẹ̀lú àṣẹ Allah ẹnìjọ́ ẹ̀kọ́ owó tiẹ̀ ó ṣe fẹ́mi ó ṣe fara ó ṣe fún iye kan ọgbàgbé gbogbo wọn nígbà tó lu ẹlẹ́dàá wọn fún ó tún wá ṣe fẹ́sìn rẹ̀ fúlà ló báwọn kọ́ ó lọ́wọ́ báwọn ọmọ òrukàn àwọn ẹni tó jẹ́ ike wọn lẹ́nu kankan àfi ọwọ́ ọjọ́ ẹni tó ike gbogbo bíi tá a kò kájà láti náwó sí ẹ̀sìn wa kó lè bá a nílọsíwájú ọ̀nàwó síbẹ̀ tó láti síbẹ̀ nítorí kí ọ̀gbà wọn kan ọ̀gbà wọn lẹ́rú ọmọ ọ̀dọ̀ kọ́ máa pariwo ẹnu kọ́ máa tó lágbájá mà ní náwó yìí lágbájá mà ní ṣe gbogbo eléyìí olóṣè bẹ́ẹ̀ báyìí nítorí pé kò ní ládàkẹ́ tó fẹ́ gbà lọ́dọ̀ èèyàn ọ̀dọ̀ Allahu azza wa jalla ló ti fẹ́ gbà. àwọn olórí rẹ nìyẹn o àbí Allahu azza wa jalla kó sọ wa náà lọ́kàn nínú wa wọ́n yọ zakati owó wọn zakati owó wọn kì í tẹ́tì wọ́n máa pẹ̀lú alófa wọn àwọn sì gbọ́dọ̀ sojú sí àwọn lórí owó yìí gẹ́gẹ́ bólúwa ti tẹ́ńtà ẹ̀kú oríire oríire yín kò ní yí padà kó dorí ibùmọ̀ yín lọ́wọ́ olú ẹlẹ́dàá wa yóò ti kẹ́sì oríire jálẹ̀ akramakumullah bẹ́ẹ̀ rẹ ni tọ́ba lówó tọkọ̀ láti yọ zakati rẹ̀ aburú ló ń ṣe fúnra rẹ̀ o ẹ dákun bá wa fi yé ẹ bá wa fi yé ẹ sọ́kẹ́nu yín kún ẹ jẹ́ kó gbọ́ lónìí kó tó dọ̀la ọ̀ ń jẹun ọ̀ ń takaka ọ̀ ọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ dá orúkọ dá fún ọ ni orí ikú ńlá iná ló fi ń sáfọ́ ọ̀bọ̀ra eléyìí ò ní yà ọ́ kò ní yà ọ́ láyé kò sì ní yà ọ́ lọ́la tó ń da òkè yá àmà orí ikú bá gan mọ́ni lára tọ́jà bí aṣọ ọ̀bọ̀ra kátẹ́kùn gbé tí ò rí gbé dànù tẹ́ bọ́ọ̀nù akọrọmọkọmọlá gbogbo ẹni tó lọ afúnlọwọ tó ń sáhùn tọkọ láti yọ zakati nínú ẹ oríire wo ló ṣe ìdùnnú wo lọ bọ ọ dára rẹ mà ọmọ kórìí lọ ra gbálẹ ni ọgbọ́n tó lu ẹlẹ́dàá wa sọ nínú alukur'an ó ní wàlá yàtọ̀bẹ́nà lẹ́dínà yẹ bọ́kọ́lùn wàlá yàtọ̀bẹ́nà lẹ́dínà yẹ bọ́kọ́lùn bí ma àtàkùnmọ́láhùn mi fọ́tẹ̀lẹ̀ wọ́n xeyìrán lẹ́hùn bal huwa sharrun lẹ́hùn bẹ́ẹ̀ kọ́wọ́kùnà máa bàkìlú bíi yawm alqiyama ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير ẹ̀yin tó ṣe pẹ́ ń sáwọn pẹ̀lú tó lu ẹlẹ́dàá wa tó fún yín nínú àtìlọ́ rẹ̀ ẹ má rò pé àwọn tẹ̀ ń ṣe yẹn oore lọ́jà sí fún yín o dáadáa lọ́jà sí fún yín o olúwa ẹlẹ́dàá ni rárá aburú ni fún yín aburú ni fún yín iṣẹ́ ti sáhùn yín tẹ́kọ̀ láti sojúṣe nínú ẹ̀ àkọ́kọ́ ẹ̀zẹ̀kẹ́ ẹ kì í yọ nínú owó yín owó tẹ́ ẹlẹ́sìdọ́ tí ń dùn yín nínú tẹ́ ń sáhùn nínú ẹ̀ òpònú ó jókòó ní à tó bá yẹ kó ń bá gbọ́rọ̀ sí wọn lẹ́nu ni nípa ká máa yọ zakat ẹ mẹ́yẹ tó wọ́n bá yọ lọ́dún yìí ẹ mẹ́yẹ tó wọ́n bá yọ lọ́dún yìí àwọn èlò ni ọba jẹ́nẹ́rì ó ní kọ̀ bá tó nǹkan bíi five hundred million and then what tí ìbá ṣe kó kónú bá ní ọ òpónú gidi tó kónú ju gbogbo òpónú lọ olú ẹlẹ́dàá wa fún ọ lówó eléyìí tó ṣe ké zakati tó wọnú ẹ ó tó five hundred million la ilaha illallah ẹ wá dúró oore tó ló wá ṣe fún tí oore kékeré ìlówó tó yàn yọ five hundred million ní zakati nínú ẹ adẹ́kọ̀wọ́ tó ní bílíọ̀sì ń gbé bílíọ̀sì pani. ọ̀wọ́ alẹ́ yọ zaka ti five hundred million nínú ọjọ́ lójú jókòó síbẹ̀ kan tẹ́júlẹ̀ ó ní pé tí ó ṣe gbogbo bílíọ̀sì yẹn mọ́ lọ́wọ́ ojú rẹ̀ ni ó ṣe láti ayé ti tuntun di lọ́la gbẹ̀dẹ̀ fìyàmà. akaramakumullah àhùn tó ń ṣe yẹn tọkọ láti yọ zaka ti nínú dúkìá rẹ̀ yẹn rere kọ́lọ̀ ń ṣe fúnra rẹ o aburú náà padà já sí fún ọ olú ẹlẹ́dàá wa ó ní nǹkan tó ní kọ̀kọ̀ láti yọ zakati nínú ẹ̀ òun náà ni wọ́n fi fún ọ tẹ́ wọ́n fi fún ọ tẹ́ tó bá ti jọ pé ń dà fún yà. subhanallah kí láǹfààní owó tá a lá ní sẹ́kùn náà ni wọ́n fi fún wa tẹ́ wọ́n fi ràn wá tẹ́ lọ́jọ́ pé ń dà fún yà mà olú ẹlẹ́dàá wa bí ẹ náà ni bí ẹ náà ni gbogbo ń ti bẹ ní gbogbo sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì olóni tó fi tó rí rẹ àtòwò rọtò kọka olú ẹlẹ́dàá wá sí nímà nípa gbogbo ntàrí torí ẹ àwọn tó rò pọ́ǹpẹ́ yẹn tọkọ láti yọ zakat tó ní tó bá kọ́ yọ zakat ni owó yẹn ọba tó ti kọ̀bá tó ti kọ̀bá tó ti dínkù sí báyìí wọ́lá ìyówó rẹ̀ ń dínkù lójoojúmọ́ ọ̀ma nítorí pé tó bá yọ zakat lọ́sìn tó bá dọ́dún sí ń bọ̀ ìwọ wo tó sì dúró tó ń bá tẹ lọ ìwọ wo èrò lówó rẹ̀ jẹ́ nínú èlò lẹ ti yọ zakati lọ́dún tó kọjá wọ́n nínú èlò lẹ ti yọ zakati lọ́dún yìí aláàánú lọ́lúwa wa wàláàbí tó bá jẹ́ pé nu one billion lẹ bá ti yọ zakati lọ́dún yìí tó o sì ń bá tẹ̀ rẹ lọ pẹ̀lú àṣẹ Allah tó bá ti dọ́dún sí ń bọ̀ owó rẹ ó ti lè tó three billion orípa aláàánú ni Allah ìwọ àmọ́ pé zakati sábàbí ńlá ni tí máa jẹ́ kó wọ́pọ̀ sábàbí wo ìlọ́pàá tó fi jẹ́ zakati máa ń dẹ́kun wọ́pọ̀ nígbà wọn nínú wọn fún yàn ni bẹ́ẹ̀ ni wọ́n nítorí pé tó bá wo bí nǹkan tó yọ bó ti ṣe pọ̀ tó ó rí i pé eléyìí yọ̀tọ̀ níbi kan láti má rẹpẹ̀tì láti má dúró nítorí pé ó tún máa tẹra mẹ́sẹ̀ ti tàtẹ̀yìnwá lọ àwọn ọ̀nà míì tó tún lè gbé iṣẹ́ rẹ gbà àwọn nǹkan míì tó tún lè fi kún òwò tó ń ṣe ó tún fi kún lọ́nà tó ṣe pé zakati nǹkan kò ní jẹ owó rẹ tán zakati kọ́ mẹ́tẹ̀ owó mi tán eré rẹ̀ lọ́n owó ọmọ pọ̀ sí i torí àwọn sọ pé gbogbo ẹni tí máa ń fẹ́ tí owó nǹkan pọ̀ tí dúkìá nǹkan bú àyà máa yọ zakat ó rí i pé yọọ máa yọ lárí kò ní jẹ́ kó dúró nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì ni ẹ mójútó wọ amóoruká kí zakat wa má bàa jẹun nítorí pé tá a bá mójútó wọ rẹ̀ tá n bá fi sówò tá n bá fi owó yìí tá n bá fi ṣiṣẹ́ kò sí tàbí ṣùgbọ́n kàkàkó sí yọọ máa lékún sí ni tọ́pọ̀ sì ń yọ zakati nínú ẹ̀ á rí pé zakati tá a yọ nínú ẹ̀ ó túbọ̀ máa lé wa láré láti tó tẹpá láti tẹpá mẹ́ iṣẹ́ tá a máa fowó ṣe lọ́nà tí owó yóò tún máa lékún sí. wọ́n wá ń sáwọn olùkówó rẹ̀ ń pọ̀ sí ní kọ̀ọ̀kan olùẹlẹ́dàá wa wọ́n ní wa waylun lil mushrikin alladhina la yu'tuna az-zakah ó ní àyè burúkú tá ní wáyé lò kọ́ máa jẹ́ sí àwọn ọ̀sẹ̀ bọ́ wọ́n ní àyè kan nínú náà nínú kò sí nǹkan tí wọ́n sọ síbẹ̀ tí ọ̀yọ́ kọ́ máa jẹ́ ti àwọn ọ̀sẹ́bọ àwọn awo àwọn ẹni tí wọ́n kì í yọ zakat olùẹlẹ́dàá wa ó pè wọ́n ní àwọn ọ̀sẹ́bọ torí kí ni torí kí wọ́n yọ zakat torí ẹ̀ sẹ́nìkan bá ní zakat o kìí ṣe ọ̀kan nínú orígun ẹ̀sìn Islam márùn-ún eléyìí tó lu akínú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam onítàn di kèfèrí tọ́ba ti ní zakat kìí sara Islam ó di kèfèrí ah ara Islam ṣùgbọ́n Ahu àtàìfẹ́ náwó ilomu mú mi má máa yọ ojú pò kí tó bá sọ pé ahun àti òròjú inú mi má máa yọ ojú pò kí lábẹ́ òfin Islam wọ́n sì sọ pé ẹni tó bá kọ̀ láti yọ zakat bẹ́ẹ̀ á gba zakat lọ́wọ́ rẹ̀ ní tipátipá á gbà lọ́wọ́ rẹ̀ tipátipá kọ́dà àdìsí kan sọ pé wọ́n ṣẹ́tọ̀rọ̀ màálíkì á tún gba ìdájọ́ owó rẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀lẹ́gbà wọn ni wọn ò lo eléyìí tó wá gba zakat lọ́wọ́ rẹ̀ ń tipátipá kódà síbẹ̀ yìí mà lẹ́yìn ikú anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí àwọn kan nínú àwọn èèyàn wọ́n kọ̀ láti yọ zakat àwọn rò pé ìsákọ́lẹ̀ ni làwọn sọ fún anabi muhammed sallallahu alayhi wa sallam torí gbọ́dọ̀ àjá anabi anabi sì ti kú báwo làwọn sọ àmà sàn ìsákọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ṣe sá anabi sallallahu alayhi wa sallam ìyẹn abubakar radiyallahu anhu abubakar ó sì torí rẹ̀ ọjà àwọn lógún gbogbo àwọn sàhábà yòókù wọn fún Abubakar láti jà wọn wọ́n jà wọn sì borí wọn. ogun tó tọ́kì ẹ̀sẹ̀ tàwádà ẹni tó bá lọ bá lọ. pẹ̀lẹ́ ìtumọ̀ sí kẹ́ agbọ́dọ̀ yọ dúkìá wa ẹ̀yin olówó là ń gbọ́ yẹn o lẹ́sẹ̀ kọ́ yọ zakati ó kú máa retí pé wọ́n dúpẹ́ wọn yẹn lọ́dọ̀ kó dúpẹ́. nígbà tó léèyàn fún tọ́gbà lọ́dọ̀ rẹ̀ kó dúpẹ́ torí pé kí ni torí pé eléyìí arúgbó ṣíṣe ti ẹni lórí dúkìá rẹ̀ tó gbọ́dọ̀ ṣe èyí tó gbọ́dọ̀ ṣe yọ ẹsẹ fún ọmọ ẹsẹ fún ọmọ àwọn ojú pé ẹ ta lẹni tí wọn mọre ta ni òní mọre wọn lẹ wọn lẹ àwọn àwọn ojú rẹ̀ kó tó fún ọ lówó owó ojú rẹ̀ pé tó tó mọre àbó òní mọre kó tó fún ọ lówó olùwàní dájúdájú aláìmoore lè ní ẹjẹ tólú ẹlẹ́dàá rẹ̀. akramakumullah torí di ẹlẹ́yìí báyìí zakati dúkìá rẹ̀ dandan nípa yọ nígbà tí àsìkò tọkọkọ lówó láyé tọba ti pé ọ ó ti rò gbogbo owó tí máa ń bẹ gbogbo owó tó ní ní gbogbo owó tí ọ tó ti ọ lówó yìí ti náà fi tó nípa ọmọ owó yóò fowó gbogbo ẹ ló sì rò mọ́wó tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wá yọ zakati rẹ̀ léèlú kan ni wọ́n yọ tó wá ti torí rẹ̀ tó ogójì gbogbo tó lo fún ọ lówó wúrà àbówó fàdákà kí wọ́n ní tó o bá ní ogójì kó mú nínú rẹ̀ kó o sì ní yé mú títí tí tọba sì ní màálù títí òní yọ gbàgbà sí náà ṣe fọgbọn nígbà tọba fọgbọn lọyọ màálù ẹyọ kan wọn sì ní tọba nírà fún òní yọ gbàgbà sí nínú ẹ títí tí ràkúnmí ló fi pé márùn tọba sì pé márùn ràkúnmí kakọ lọyọ torí ràkúnmí kan ó tóbi púpọ̀ lẹ́gbẹ̀ẹ́ ràkúnmí ó tóbi púpọ̀ láti yọ nínú ràkúnmí márùn wọn lákùtà ká péré lọyọ fún ràkúnmí márùn ẹ dákun kí lọ sọ yín dáhùn òní yóò yọ àgùntàn fúnra fúnru títí tí èpè mẹ́wàá ọyọ àgùntàn méjì tọ́ba pé mẹ́ẹ̀ẹ́dógún àgùntàn mẹ́ta tọ́ba kógún àgùntàn mẹ́rin tí èpè mẹ́ẹ̀ẹ́dọ́gbà ìgbà náà lọ yọra fún mi kàn. ẹ dákun kí lọ sọ wá dáhùn ọ̀wá ní màálù ọgbọ́ màálù rẹ̀ ọlọ́jà ń ti rẹ́rẹ́ ń gbọ́ ọmọye màálù tó ní ma báyìí. tẹ́ yọ zakati lọ́nà ọ̀yọ́ kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹ má dábàá kábàá ẹ gbọ́rọ̀. ẹ má da àbákábà ìyẹn ni ni lọ́dọ̀ tiẹ̀ òun níyọ. àbẹ́ẹ̀kẹ́ ẹ̀rí ibi tí màálù ń pàdé iye zakati fún ọyọ ń ó ti màálù ó ní a ní tí màálù sọ tí yọ màálù mẹ́wàá kó ta ni gánà rí. Allahu ẹ wá àwọn burúkú tó fún ọ màálù ọyọ màálù ẹ

eléyìí tí wọ́n ti pẹ́ káyọ̀ zakat ẹ̀yin òṣòwò gbogbo mọ́tò lẹ́ ń tà ọjà wọ́rọ́bọ̀ lẹ́ ń tà kọ́dà ẹni tí ń talẹ̀ tí ń talẹ̀ gbogbo ẹ̀ ọjà tẹ́ ń tà ẹ̀sùn máa yọ zakat nínú ẹ̀ gbogbo ẹ̀ pátá ni zakat wọ̀ wọ́n tara rẹ jẹ wọ́n á sọ pé abọ́ ọ̀la ọdún máa yọ zakat èmi dáa tó pure water mò ń ṣe pure water owó kọ́ ló ń fi ń pa á. bọ́ọ̀lù tó máa yọ zakat ilé búrẹ́dì lásán mọ́ dálẹ̀ owó kọ́ ló fi ń kójọ. wọ́n ti fowó búrẹ́dì ọ̀nkọ́lé ká owó búrẹ́dì ọ̀rọ̀ amọ́tò ká owó bí ọwọ́ tó ń fi ń kọ́lé owó ọwọ́ tó ń fi ń ralẹ̀ ọba máa ti pẹ̀ ọyọ zakat ẹ̀yin ọlọ́pàá kó yọyọ ẹ̀yin ọyọ zakat owó tẹ̀ ń tẹ̀lé jọ ike gbogbo ẹni tó lówó lọ́jọ́ pé wọ́n halal kéṣe wọ́n haram kéṣe bí ẹni tí ń ta tẹ́tẹ́ ọlọ́jẹ́ wo yahoo yahoo ẹjọ́ bàbá yìí ló ní zaka ti jẹ́ báyìí lọ́dún yìí wọ́n fẹ́ yọ zaka iṣẹ́ wo ló ń ṣe ó ló ń ṣe yahoo yahoo ni rárá kò sí tó ló wá fowó burúkú ṣe. àbí ẹ̀yin yọ ọlọ́sí bàbá ọlọ́sí ẹ̀yin lẹ́ kọ́ sí wọ̀lú ẹ̀wọ̀n àti wàá lówó mashallah ọlọ́yin lẹ́sẹ̀ kò kíní nínú kátọ́ọ̀tì Nàìjíríà ọtí ọtí báwo ọtí báwo a'udhu billahi minash shaitanir rajim ó lè ran ọtí sàn kí sọtí gbóná ọtí tútù nù àti tó tútù àti tó gbóná haram ní lábẹ́ òfin ṣẹ̀ríà ọ̀hún ló fẹ́ máa yọ zakat zakat kọ̀ sákàní kò sí dábẹ́ títí olùwà onígbà nítorí pé inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa àfa àwọn mọ́sálásí wò la lè kọ́ wọ́n á ní bọ́tẹ́ mọ ọlọ́tí lòun o àkóṣíńtà fẹ́ fún wọn ṣe kóṣíńtà fẹ́ fún wọn ṣe lọ́n gbọ́n o wọn náà hànàhànà burúkú sábà ti bọ́ sọ̀rọ̀ owó ọ̀gbọ́n má wọn làwọn gbowó wá fún ọ kí ẹ máa kọ́ mọ́sálásí ká ṣùgbọ́n ọlọ́tí lòun o kó tètè máa kó kí ló ń gbé o kó tètè máa láti kọ́ àfẹ́ kóṣíńtà fẹ́ fún wọn yẹn ṣe ìsìláàmù kò ní ti owó owó owó kúrúkú ó lè na gbọba ju wa kó gbé wa fún mi ní kí ni mo fẹ́ fi ṣe ọlọ́fẹ́ nà fún ìsìláàmù ìsìláàmù ti gbowó owó èmi káàrà ń gbowó owó ìjẹ́sì ìsìláàmù ti kọ́ wa nù. ó ní ẹjọ́ o adigunjalè ni mí o owó ń bẹ o wàá gbowó fún yín tẹ́sí máa ṣiṣẹ́ ìsìláàmù dákúkọ́ owó kò owó àti àná. ìwọ lè sọ bẹ́ẹ̀ wọ́n lè tóbi ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà yóò bá lẹ́kọ̀ọ́ àtọwọ́ aráàmù àtọwọ́ àlálì kọ́kọ́ sáma ti wọ́n ọ̀daràn wọn náà lòdì ká yóò tóró nígbà tó lè sàlàyé kọ́daràn kọ́daràn ni ọ yọ tẹ̀síwájú pẹ̀lú ọ̀ràn adáni torí ẹ ilẹ̀ ń gbọ́yìn o ẹ yọ zakat ẹ yọ zakat iye èèyàn ti yọ zakat lẹ́sẹ̀ iye tó yẹ kọ́ yọ wọ́n kéré jọjọ wàláhì àwọn tó lówó náà mùsùlùmí wọ́n pọ̀ kọjá iye èèyàn ti yọ zakat. torí ẹ̀ dáadáa ní ká lọ zakat ẹgbẹ́ tó lu akutọ wọn wọlé bí iná ṣe ní zun náà dáhàbà wọn tó bọ̀ wọn lè yọ sọkún náà hafi sábì lílà bàbá ṣẹ́rù hùn bí àdáàbìn ẹ̀lì yàwó ma yàwùmá yàxmá àlẹ́ hafi náà rí jahannam. فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون قلوا هل دعواني àti pé àwọn ẹni tó ṣe ọkụ ké wọ́n kó owó wúrà jọ àti owó fàdákà rò pé gold and silver lásán wọ́n bá kó náírà àti jọ wọ́n kó dọ́là and bẹ́ẹ̀ wọ́n kó jọ wọ́n kó riyalá àti kó gbogbo àwọn owó orí ayé eléyìí ti àkójọ ẹ̀yin sì na sójú ọ̀nà ọ̀wọ́ yẹtẹ zakati nìkan lọ́rọ̀ yẹn kọjọ kó yí ọ gbàtọ nfẹ olúwa kókó fún ọ lówó ọmọ fún àwọn ojúṣe ń bẹ tó ṣe jì ọwọ fún ọ lówó tán ọwọ ayé àyàfuyà ọpọlọpọ nígbà tó ń yẹn wọn wa nígbà a bá tó sọ fún yín pé bá fún mi lówó màmá ṣe nǹkan báyìí màmá ṣe nǹkan báyìí báwọn ọ yìí olúwa dán wò ọwọ tẹ gbogbo ẹ dákun bó la lè gbà pẹ̀lú èrò pé mo fẹ́ sámá Allahu lọ́wọ́ tí ò pé ọwọ́ rẹ̀ náà ní kò sí kò sí. ìgbà táwọn owó oníyàwó tọ́ba fún mi mi o màá ma fi ṣe dáadáa màá ma kọ́ mọ́sálásí màá ma fi ṣe dáadáa gbogbo ibi tí a bá ti ń jẹ ma ràn wọ́n lọ́wọ́ gbogbo ibi tó ti ń ma ràn wọ́n lọ́wọ́ Allah fún ọ wọ́n ni ah wọ́n ti wá fún ìtumọ̀ ọ̀rọ̀ àwọn bàbá wa ni ike irun mú lówó lókè àwọn bàbá yóò sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó fi ń dá tó fi ń sàdé níwájú ọ̀wọ́ ọ̀njẹ̀jẹ̀ fún ọ̀wọ́ ike kẹ́kẹ́ ìbá dárú ọgbọ́n ìwọ gbọ́dọ̀ àwọn máa dá fúnra wa pé lè dá fún ọ̀wọ́ pé tó ń bá sọ fún pé tí màá mọ̀ ti ṣe tí màá mọ̀ fún ọ̀gbọ́n ó ti wá dárú ọgbọ́n Allah wàá fún lówó ó wàá bẹ̀rẹ̀ sí ní dá ọgbọ́n mi. gẹ́gẹ́ bí a mi lè máa mú owó bá wọn owó sì máa mú mùkúmù. Allah láì mọ̀ ike tó ń bá ń ṣe àdéhùn owó òun ò tí ì lówó wàláì tó ń bá ń ṣe àdéhùn tó ṣeun òun ò tí ì lówó ó ní kọjá tó lérò láyé torí pé olúwa fẹ́ dán owó nìyí. ó dán ọ ó ti mọ̀ ọ́ tẹ́lẹ̀ náà ọmọ ta ni ó náà ebó náà ta ni ó sì ọmọ lè ṣe ebó náà ṣùgbọ́n bá ti da àníyàn rẹ ọ̀dà kò ní ràn ọ́ lọ́wọ́ ìdákulẹ̀ torí ẹ̀ gbà tó lọ wá fún lówó òun pàdé òun arzikì ń lọ wájú arzikì ń lọ wájú arzikì ń lọ wájú àwọn èèyàn máa ti ah, ṣe àwọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ebolo aná ló fún ẹ̀yin onímọ̀ pé àṣírí púpọ̀ wo ti ẹ̀nu. ọ̀kọ́ mọ̀ sọ pé àràrà ọ̀ ọmọ sàdé ọkọ̀ rọra lòlù à ń lè pé ó lè pé wàá padà síbi tó ti ń bọ̀. ọ̀ padà dẹni tó tálákà. bó ti ṣe wà tẹ́lẹ̀ o fẹ́tì bàtà dáná lọ́wọ́ o gbogbo ẹ̀wù rẹ ní máa yà lẹ́yìn ọrùn ọ̀ padà sípò torí pé ọ̀pá Ụlọ ẹlẹ́dàá wa gbogbo àwọn tó kówó jọ tí wọn kì í ná sójú ọ̀nà Allah ẹ fún wọn ní ròbà jẹ pẹ̀lú ìyá ẹlẹ́tẹ̀ ìlérò eléyìí jẹ wọn tó bá di dọ́gbìn ọjọ́ wo ọjọ́ tó ti pé gbé gbogbo owó gbogbo owó tẹ kójọ láyé wọn gbéra náà olówó ni kò yí padà kódà bí àwọn tìrì ńlá ńlá ńlá ńlá ńlá pẹrẹgẹdẹ pẹrẹgẹdẹ bí àwọn ṣíìtì irin tá a máa lò láti tilẹ̀kùn bẹ́ẹ̀ ni wọ́n yí owó rẹ padà yóò di bẹ́ẹ̀ olówó wa ni kò gbéra náà wọ́n máa fi má wọn wọ́n máa fi má wọn lórí wọ́n máa fi má wọn lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa fi jó wọn lẹ́yìn wọ́n máa sọ fún wọn pé فذوقوا ما كنتم تكنزون إن جاكوجون أما تياري قل لدى أقوم السجوى به أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل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 nítorí pé nítorí ẹlẹ́dàá wa sọ nínú àyàtà kàtàájú ó ní í ṣe pẹ̀lú nǹkan tí sí wọn ní ìṣòro gbẹ̀ndàlù kìyàm ṣáájú káwọn ọmọ aná kó tó wọná káwọn ọmọ àlùjánà kó tó wọ ibùdúró iná ni wọ́n ti máa fi dúkìá wọn má wọn lára ibùdúró ni wọ́n ti máa fi dúkìá wọn jó wọn lára kó tó wípé ètò wọná muhammad. sallallahu alayhi wa alihi wa sallam anabi náà sọ fún wa nínú ẹgbà wàrọ eléyìí tó wá látọ̀dọ̀ abu huraira radiyallahu anhu oní qala rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam oní ma min sahibi dahabin wala tabbatin la yu'addi minha huqu la yu'addi minha haqqaha illa kana yawm al-qiyamati oní anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn sọ ike. kọsẹ́nìkan tó lọ ẹlẹ́dàá wa tí ó kún lọ́wọ́ wúrà àbí tí ó kún lọ́wọ́ fàdákà àyàfi kọjá ike tó bá dijọ́ ọ̀gbìn lọ kìyàmà tó fi hàtìlẹ́hù bàbá ìhàmì náà wọ́n sọ àwọn owó yìí wọ́n sọ wọn di àwọn àwọn irin àwọn irin fífẹ̀ àwọn irin fífẹ̀ àwọn irin fífẹ̀ látara náà ni wọ́n sọ gbogbo owó rẹ̀ yìí òun náà ni wọ́n sọ dà fún ọ fa ọ̀fìmí àárẹ̀ yìí ha wọ́n máa gbé àwọn irin yìí ó gbé gbóná gidigidi fi nàárí jahannam nínú náà jahannam fẹ̀yì kùwà bí ha jọ́mbọ̀ wọ́n á máa fi jó lẹ́gbẹ̀ẹ́ wọ́jọ̀bíìnù wọ́n á máa fi jó níwájú wọ́n wáhìrì wọ́n bàbàrà wọ́n tún máa fi jó ní ẹ̀yìn gẹ́gẹ́ bí olúwa ti ti sọ nínú àyà tó síwájú. anabi sallallahu alayhi wa sallam wọ́n nígbà tí wọ́n bá ti fi gbogbo ibi tó wò rẹ̀ pọ̀ jù wọ́n ti sọ di àwọn pàǹpàǹ irin eléyìí tó ṣe pé wọ́n ti gbégbóná wọ́n fi ń jó ọ lára nígbà táwọn pàǹpàǹ yìí tí wọ́n bá ti tán wọ́n tún bẹ̀rẹ̀ látòrí pàǹpàǹ alákọ̀ọ́kọ́ ṣe eléyìí tó gbóná burúkú wọ́n tún bá máa fi jó ọ lára wọ́n tún bá máa fi jó ọ lára kìíní pàǹpàǹ kejì pàǹpàǹ kẹta títí tọ́lá tó ti tán wọ́n tún bẹ̀rẹ̀ látòrí pàǹpàǹ kìíní wọ́n ti tẹ̀ máa fi jó ọ lọ́nu lọ́jọ́ Sina alfasana ebubu ọjọ́ yìí ọjọ́ àgbẹ̀ bíi ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún fifty thousand years. Lódiwọ̀n rẹ̀ ni wọ́n fi máa fi pọ́npọ́n yìí ni wọ́n máa fi ju ọ lára owó òkò owó àdánù owó tó fi ṣe kùkẹ́ láyé tó fi ṣe báyìí àwọn là ń bẹ́ńbẹ́ wọ́n ní tán ẹ̀ má mi ni bàbá olówó gbóná nìyẹn ọ̀ owó ń bẹ lọ́wọ́ rẹ̀ bíi tẹ̀kẹ̀rẹ̀ lọ́ngbọ̀n lọ́ngbọ̀n tí ó retí ẹnu ọ̀daràn wa ara rẹ kọ ọ̀yọ́ zakat ọmọ ìkọ́ràn lọ ń dání olùkọ́ dáadáa ló ń ṣe ni wọ́n wò kẹ́tí retí rẹ gbogbo náírà gbogbo kóbò eléyìí tó ló kójọ wọ́n sì lọ owó rẹ wọ́n ní wọn náà ti di bílọ́ọ̀nìà bílọ́ọ̀nìà ọ̀kẹ́ tí a fẹ́ bílọ́ọ̀nìà bá àwọn olùsìlẹ̀ àwọn eléyìí ẹlẹ́gbẹ̀ẹ́ tiwa bílọ́ọ̀nìà ni làwọn ń tà wọ́n subhanallah lọ́gbọ́n ó tìrì lónìí aláìsí rẹ pẹ̀lú àwọn pọnpọ́n yẹn lọ́jọ́ gbẹdẹ kìyàmà pọnpọ́n ná inú owó rẹ ọjà wọ́n máa fi mọ́lá wọ́n máa fi mọ́ abárí wọ́n máa fi mẹ́ẹ̀bẹ̀ wọ́n máa fi mẹ́rin. níjọ́ gbẹdẹ kìyàmà sọ́rọ́mù fún mi lọ́ọ̀ ariwo yọ pọ̀ ariwo yọ pọ̀ lọ́dọ̀ ẹni tó ń fi nǹkan mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò ní nǹkan kan náà ọlọ́ ọ̀nà tó gbà sànù ara rẹ náà nípa ọmọ yọ wọ Allah nínú dúkìá rẹ fáwọn ẹni tó lu abá ní kọ́ yọkùn àti ayọkọ̀bọ ọbẹ̀ yìí nílẹ̀ àrídáàd yọ máa wà bẹ́ẹ̀ wọ́n máa fi mala wọ́n máa fi mala títí táwọn ó ti ṣe ìdájọ́ tẹ́ láàrin àwọn ẹ̀dá ìyẹn ni pé ibi gbangba ìṣèyàmọ̀ wọn ti fi máa mala iná là ń sọ pé olùwádà fún yá ríran wò ẹni tó ríran wò oná ẹlẹni títí ẹ tó ti sẹpẹrẹ tó ti tó ti rọnà lọ wọ́n ti ṣèdájọ́ àlùjànnà fún wọn wọn ló ríran wò tí ọba ti rí bẹ́ẹ̀ ó tí ẹ̀gbọ́n kọ̀ọ̀dù wọ́n tó ríran rí pẹ́ nìkan wà na o bí wọn náà lọ́wọ́ na rí pẹ́ nìkan ń jìyà oníkálukú nàfẹ́ nàfẹ́ tí ẹ so tí ẹ so ní ọmọ pariwo nígbà tó lọ́wọ́ bá ṣe tán láàrin àwọn ẹ̀dá báyìí ẹni tí wọ́n ti fi pọnpọ́n aná tó ń fi má lára yìí yóò wá rí ojú ọ̀nà níwájú rẹ̀ pé tí àlùjánnà wọn ní kó wọn lọ ní àbíná yóò mú pa. ọ̀bẹ nínú wọn ẹni tó ṣe kó tẹ́tẹ́ kọ́lẹ́pẹ́ lẹ́yìn ìyá tó ti jẹ́ yìí ní ibùdúró láì ní gbangba kìyàmù olúwa ti fi kọ́ ma yóò ní kọ́ máa lọ àlùjáná tí n tó bá wọlé ẹlẹ́dàá wa ní máa a ìbẹ̀rẹ̀ lásán ló o ìpalẹ̀ mánu yọ wá kó wa lọ wọ olúwa ẹlẹ́dàá kọ́ sànù wa lọ fẹ́ ń èyí tí wọ́n máa fi mọ́ ọ lọ jẹ́ ká lè darí owó wa mọ́jọ́ kó wọ́n mú alẹ́ rú jẹ́ ọjọ́ pàwọ́ lágbára lórí ẹ̀ ká máa ṣe nǹkan tó ní ká ṣe nínú ẹ̀ ní ìrọ̀rùn lọ́nà tó fi máa tẹ́wọ́ gbà lọ́dọ̀ wa lẹ́sìn. Ànábì sallallahu alaihi wasallam àwọn sàábẹ́ wa bi léèrè agbọ́ ọ̀tẹni tó lówó agbọ́ ọ̀tẹni tó lówó wúrà tàbí fàdákà tàbí àwọn owó tó dípò rẹ̀ báwo wá lẹni tó ní ràkúnmí kọ́ tó wọ́n bá yọ zakati rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n lẹ́nìkan wà á ní ní ràkúnmí kọ́ wá jẹ́ ike Ona kuna, kùnà láti yọ zakati nínú ràkúnmí rẹ̀ àyàfi kólú ẹlẹ́dàá wọn kó mú kọjá sí àwọn ràkúnmí rẹ̀ yí báyìí tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmà Allahu azza wa jal yóò mú káwọn ràkúnmí yìí kí gbogbo wọn wọ àwọn adùn rẹ̀ ní ilẹ̀ tó tẹ́ pẹrẹsẹ ibì kan ọ̀gá ju ibì kan lọ ní ilẹ̀ tó ṣe ike ó ń dán ní ilẹ̀ tó ṣe kó ń dán nǹkan kan nínú ràkúnmí rẹ̀ kò ní ta láìsí ń yóò ṣe pé àwọn ràkúnmí yìí gwa wà ní wíwà tó ṣe pé wọ́n gbádùn dáadáa wọ́n yíyó dáadáa àwọn ràkúnmí yìí kò ní kankan kù nínú wọn tó fi lórí ọmọ wọn gbogbo wọn wà ń bẹ̀ àwọn ràkúnmí yìí báyìí wọ́n máa tẹ̀ pẹ̀lú pátákó ẹsẹ̀ wọn wọ́n máa tẹ̀ wọn máa hun mọ́lẹ̀ wọ́n máa gbó mọ́lẹ̀ wọ́n sì máa máa wọn máa fi gé jẹ máa àwọn arákùnmí yìí tí gbogbo wọn tí wọn bá ń rún mọ́lẹ̀ kan tí gbogbo wọn sì gẹjẹ tán wọn tún bẹ̀rẹ̀ látòrí alákọ̀ọ́kọ́ títí wọn tún ti bẹ́ẹ̀ dórí ètò parí tí wọn bá tún ti parí wọn tún bẹ̀rẹ̀ látòrí alákọ̀ọ́kọ́ wọn tún máa ṣẹ mọ́lẹ̀ wọn máa gẹjẹ títí dórí ètò parí wọn máa ṣe bẹ́ẹ̀ fi yawmin kana miqdaruhu khamsina alfa sana lọ́jọ́ tó ti fi òbí wọn rẹ̀ ọjọ́ fifty thousand years ah, ọjọ́ ńlá lọ́jọ́ gbẹndàlùkúyà tọ́ba ti bẹ́ẹ̀ tán. tolu wa bá wá ṣe ìdájọ́ àwọn ẹja ìyá tí ń jẹ yìí yóò máa jẹ títí tí ó fi dìgbà wọn tó bá dìgbà yóò wá rojú ọ̀nà níwájú ẹ̀ bóyá wọn ní kọ́ olú wa wa o má yẹ yìí kọ́ bá sọ wá lórí ibú o àwọn sàhábà ni ọjà tó bá tó màlúù lè yẹn ní kọ́ àbábùtà lẹ́yìn àwọn akọ àbí tí ó lágùtàn tó ń náà kọ̀ láti yọ zakatu rẹ̀ tí ó kọ̀ láti sẹ̀tọ́ nínú rẹ̀ àyàfi kọjá kó tó bá di dọ́gbẹ́ ńlá kìyàs ó kó àwọn màálù yìí jọ fún ní ilẹ̀ tọ́tẹ́ pẹrẹsẹ síbi kan ọ̀gá ju ibi kan lọ ní orí òkè pẹ̀ eléyìí tó ti pé ń dán kò ní sáláì rí gbogbo màálù rẹ̀ àtàkùtàn rẹ̀ ńbẹ̀ kò ní sẹ́kàn nínú wọn kù lọ́jọ́ tá a wí yìí báyìí lọ́wọ́ rí i pé kò sí nínú àwọn màálù yìí lọ́jọ́ pé ndàlùkìyàmá tí ìhó rẹ̀ ọ̀lọ̀ gbogbo wọn ni ìhó wọn ni ó dúró dọ́gba etí ìhó rẹ̀ ayé nìyẹn yóò sì rí pé àwọn màálù yìí kò sí kan nínú wọn lọ́jọ́ tí ò ní ní ìhó kò ní ìhó láyé ẹni bòkò lónìí bòkò lónìí kò ní ti di oníhó lórí ìwọ yẹn ó dúró gbọrọndọ báyìí ni tó a lò ó fi wọ́n ṣe o anabi sallallahu alaihi wa sallam wọn làwọn màálù yìí tàǹtàhùhù bí kúrú ni ha àwọn àhó wọn ni wọ́n fi máa gbọ́ àwọn àhó orí wọn ni wọ́n fi máa gbọ́ subhanallah subhanallah àwọn màálù yìí wọ́n máa gbọ́ wọ́n tún máa tẹ̀sẹ̀ wọ́n máa fi tẹ̀ ọ́ ẹ̀yin náà máa rú àwọn sọ́mọ aláwọ̀ fi màálù ṣeré o àwọn olóyìnbọn tá fi màálù tá fi ta tẹ́tẹ́ tó máa tọ́ lọ́wájú màálù tí yọ máa tẹ màálù jẹ tí màálù bá lọ ra omi ni wọ́n gun màálù tí màálù bá gbé dálẹ̀ bí sẹ́ ń kó yọ máa tẹ̀ bí sẹ́ ń kó bí sẹ́ ń kà yọ máa tẹ̀ sẹ́yìn náà máa fẹ́ ẹ̀ eléyìí tí ẹ gbé tí ẹ gbé ìfowó ní ó. àìrò ẹ̀ wá gbà bàbá àdìjọ́ gbẹ̀ndẹ̀lùkìyàmù àwọn màálù yọ máa kàn pẹ̀lú wọn wọ́n tún máa fi pátákó ẹsẹ̀ wọn fi máa tẹ̀ ọ́ nígbà tí màálù ìtàn bá ti tẹ̀ ọ́ tán wọ́n tún bẹ̀rẹ̀ látòrí alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe fún ọ bí yawmin kana miqdaruhu khamsina alfa sana ní ọjọ́ tó ti kó òdiwọ̀n rẹ̀ ọjọ́ fifty thousand years nígbà tó lọ́wọ́ bá ṣe ìṣirò tán láàrin tó bá ṣe ìdájọ́ tán láàrin àwọn ẹ̀dá ọwọ́ àròjọ ọ̀nà níwájú rẹ̀ bọ́ọ̀lù aljanna wọn ni kọ́ lọ tàbí ná rawahu Muslim al-Imam Muslim ló gbé jáde. akramakumullah àbí kọ́ tẹ̀síwájú pẹ̀lú ń tọ̀sẹ̀ ọ̀fẹ́ wo báwo ni ó ṣe rí ọ̀fẹ́ kí wọn náà ṣọ́kan nínú ẹni tí wọ́n fi ṣe àpèjúwe fáwọn èèyàn jọ gbẹ̀ndà òkèèyàn wákòjú àwọn ẹni tó lówó láyé náà kọ̀ láti yọ zakati rẹ̀ ni irú owó tí wọ́n ní nì irun tí wọ́n fi ń kojú nì tẹ̀sí ma pé tí ọba dúnyàn bí àti ṣe máa dúnyàn lójú àwọn èèyàn ó yàtọ̀ sí kó dúnyàn léèyàn nìkan ṣoṣo ní gbangba òkèèyàn níwájú gbogbo kálukú kó wa ọ̀dájú ike ọwọ́ tí ẹ̀tẹ́ àbùkù tí ó fi sí ọ ọkọjà kakú wọn dọ sí láyé ibìkan tẹnìkan òsì ní rí ọ àyàfi Allahu azza wa jalla torí di eléyìí ìwọ olówó lọ ń gbọ́ yẹn owó tó ní bó ti ṣe lè jẹ́ nǹkan àdùnnú nínú àlọ́ lè jẹ́ nǹkan àbànújẹ́ àti ọ̀ràn eléyìí tó ṣe pé ìbànújẹ́ rẹ̀ kò ní pàtó kò ní tán bó ti ṣe lè jẹ́ nǹkan àdùnnú fún ọ tí ìdùnnú rẹ̀ tí ò ní tán tọba tójúṣe nínú rẹ̀ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ owó ó lé mi bóríire owó lé mi bórí rẹ̀ ntì ọmọ jẹ́ ìgbẹ́ni tọkọ láti tẹ̀tọ́ nínú rẹ̀ owó lé bórí ibú nù torí ẹ̀ ká ké sára owó ńtọ́ dànù téèyàn bá jẹ́ pé ń lò dáadáa nànàbì sallallahu alaihi wa sallam nàbì sọ ike owó tọ́ dáa jù iná lówó tó lù wá fún ẹni tọ́ dáa ẹni tọ́ dáa mùsùlùmí tọ́ dáa kíkà sí kíkọ kan lówó kọ̀rọ̀ ike o ti sórí rẹ̀ nítorí pọ̀ lówó owó kankan kọ́ lórí rẹ̀ kọjá ẹni tó nípa ya Allah ó ń lórí rẹ̀ lẹ́yìn ọba nípa ya ọwọ́ àtọ́ba lówó lábàbí orí ibú ni máa jẹ́ fún wa ló lórí ibú torí ẹ ẹ máa yọ zakati owó yín ẹ máa yọ zakati owó yín ẹ àbùkátà kẹ́nìkan kọ́ sẹ̀sẹ̀ máa yín létí nítorí kẹ́yìn ń wọ́là fúnra yín ẹ̀ ń wọ́nà lọ ní ẹ̀yin ẹ yọ zakati owó yín akọ́dé sílẹ̀ ẹ má fi zakati ẹ má fi jáfara ẹ yọ ẹ sì kò sí kankan tá a ṣe fún àwọn àwọn tó gbé torí di eléyìí lónìí ní kọ̀kọ́ dọ̀dọ̀lá ó ti jẹ zakati tọdún mẹ́wàá sẹ́yìn òní ní kọ̀kọ́ dọ̀dọ̀lá zakati ọdún méjì ni wọ́n jẹ òní ní kọ̀kọ́ dọ̀dọ̀lá torí kí ọ̀la ẹni pẹ́ ẹ̀mí rẹ̀ lè ti lọ kó tó dọ̀là wọn mọ̀ àyè. àwọn ọmọ tó ń filẹ̀ ahun ni wọ́n ọmọ ahun ó fi jọ bàbá rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti jọ bàbá rẹ̀ kọ̀tàbọ̀ sí síyá rẹ̀ àwọn ọmọ òní yọ lẹ́yìn ìgbà tí wọ́n bá lọ ìgbà tí wọn tó kówó jọ tó kùnà láti yọ ọmọ ní ọmọ bọ yọ àwọn ọmọ tí wọn pé gbogbo tó filẹ kó ti ti jẹ bílíọ̀nù tó kéré torí tá a bá pín tán bílíọ̀nù nínú wa má torí délé àwọn oníṣàkàtì tata fẹ́ yọ ọjọ́ tètè yọ lónìí kó tó dọ̀la àwọn ọmọ tó ló ń kówó jọ fún ìwọ tí ọjọ́ ọmọ dáadáa nu wọn tó ọmọ àwọn ọmọ tó kówó kalẹ̀ fún tó ọkọ̀ láti yọ gbọ́dọ̀ kówó lọ gánà rí ọkọ̀ láti yọ zakati nínú ẹ̀ ẹni tí ọ̀yọ́ zakati tó láti ní kó ṣe wọ́ ọ̀yọ́ zakati gan òní wọ́pù rẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ẹ̀zakati tó sọ̀rọ̀ ẹ̀ gan òde ṣe ó ní akíníjẹ́ wọ́pù òun lè yọ òun lè san wọ́pù kankan fún kankan wọ́tọ̀ ti ẹ̀yọ́ zakati ká ní ọmọ bọ̀ sọ̀rọ̀ wọ́pù pọ̀ dá kankan mọ́ torí àfọlọ́mọkùnmọ́lá la gbọ́ yòó ẹ jẹ́ ká yọ zakati olùrẹ̀lẹ́dàá kọ́tẹ́wọ́ gbà lọ́dọ̀ wa ilé ọ̀rọ̀ àti máa pé ńgbà tó gbọ́ ewu tí ń retí àwọn olówó kọ́ máa dúpẹ́ o dúpẹ́ tèmi tí ń o dúpẹ́ tí mo jẹ́ o rárá o dúpẹ́ gbogbo kò a bá bára wa ká dúpẹ́ náà ká dúpẹ́ àbá lówó ká dúpẹ́ àbá ká dúpẹ́ ńgbà tó lówó olúwa wa ó fún ọ lálàáfíà ẹlòmíì lówó àárẹ̀

kátàkọlù ẹlẹ́dàá wa kálí bá àrọ́nà lọ olú ẹlẹ́dàá wa pa wá láṣẹ àwọn tá a jẹ́ mùsùlùmí ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam kama ṣe ọ̀sọ̀láàtì fún anabi muhammed sallallahu alayhi wa sallam torí pé allah àtàwọn mọ̀lẹ́kà àwọn náà ṣe ọ̀sọ̀láàtì fún anabi muhammed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 بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا ولا تكن علينا ولا تكن بنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله So, another, another, another,